yohane ti ta ta mú ṣe àbí tàbá ń kírun náà tẹ̀sán bá kírun tàbá kọ́ sí Allahu Akbar a ò kọ́ sí àwọn àdúrà kan náà ká tó bẹ̀rẹ̀ sí ké pàṣẹ ọ̀la ń pè ní ìdúrà olè tẹ̀sán àbí adìyẹ àti olè tẹ̀sán. ṣé kúrò àwọn tá à ń ṣe pé àmì lè sábàdì sálámà ṣé sábàdì ṣe Allahu Akbar sáàtún ṣe ìdúrà lè sá for every two two raka. ká ń ṣe ee ìlàfọ̀ léyìí di mo fi ìfowó kókọ̀ rẹ̀ ó sì rọ kò ní. Lọ́ọ̀lì sùtà tẹ fi bẹ̀rẹ̀ kìyàmù léyìí yẹn. Ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ bá ti wù nǹkan tó jẹ́ ìsèpá. Ìsèpá ni pé ẹ fẹ́ ó fún nǹkan. Hmm? Àwọn tẹ́lẹ̀ bá sì ti wò ó gan, àlẹ́ sàṣẹ́lá wọn láti sàn kánà yẹ̀fùtàtẹ̀ kánà yẹ̀fùtàtẹ̀ kìyàmù léyìí. Wọ́n sọ fún àná tẹ́bá gbogbo àwọn àdúrà lè kùtà ànábì tán mú wá fún kìyàmù léèlẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ nìkan ríṣẹ́ alákọ̀ọ́kọ́ nù ríṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ṣé bí gbogbo wa mọ̀ pé gbogbo táǹkì lóru pátápátá láti bẹ̀rẹ̀ lóru tí gbogbo ẹ̀wọ̀n pè wítìrì àbí tí gbogbo ẹ̀wọ̀n pè wítìrì ìkílẹ̀ẹ́ta ẹ̀sẹ̀ tí wọ́n á fẹ́ sẹpẹ́rẹ́tẹ̀ pé à ń sálámọ̀ ń bẹ̀ ìfẹ́ àpá sálámọ̀ ń bẹ̀ sọ pé wá kìí ṣe unity rùn kan ẹ́ eh? so tẹ́yà bá ti ṣe dùwálù ìsìlá láti bẹ̀rẹ̀ ẹyọ kan gbogbo yòókù o lè mọ́ ṣe kìí ṣe báwo kan náà ti wá sálámà o ó tún wá bẹ̀rẹ̀ ẹ̀rùn mi wítírì náà ní gbogbo ẹ̀ tó yẹ pé unit ẹ̀yọ kan àmọ́ ọ̀nà sáníkágbà ṣe ní mú sálámà wá pé mọ́sánná mọ́sánná ẹ́ ṣẹ́wọ̀n pé àwọn ọ̀run táǹkì tó jẹ́ráka mẹ́rin lọ́sàn-án wọn ò ní káfẹ̀ kan sálámà ń di méjì ló fi jẹ́ unit kan nature kìámù lẹ́yìn ló mú pé ká máa sálámà níbẹ̀ wá kò sọ pé ìrun yẹn ti parí tí ó fi wá ní ìdíkà tó ṣe dọ́ọ̀lù síkà mi wọlá ọ̀la lẹ́yìn máa ti dọ́ọ̀lù síkà níbi first one gbòyókù ìrun máa ṣẹlẹ̀ bó tẹ̀ ṣe pé ara àwọn àbára ló lọ́nà sọ́dẹ̀ lọ́nà sọ́dẹ̀ ṣe tó láti àmọ́ bẹ́ẹ̀ bá ṣe ìtìta kìyàmù lẹ́yìn náà nǹkan bẹ̀rẹ̀ ẹ̀hìn ìgbà bẹ́ẹ̀ fi parí ẹ̀ náà lẹ́ ṣe òun lẹ́gbẹ̀ẹ́ tó bá ṣe ti discuss bá ṣe sọ́nà ṣe máa kìyàmù lẹ́yìn wọn ni ọkọ̀ kíráka méjì tó fú yẹ kàmí ó fi bẹ̀rẹ̀ ẹ̀ aya Quran sọ fún akó wàlá tẹ́jú ìwádìí ọdún gbogbo ọ̀kọ́rọ́ ẹni tí ó fẹsẹ̀ kan ẹ̀mí kan kò ní gbé ẹ̀ṣẹ̀ ẹrù ẹ̀mí mi lẹ́ṣẹ̀ tó bá fún agbọ́nbi wá sí bí wọ́n ní tẹ́nìkan bá ń wò fún o pẹ̀tọ̀ ọlọ́run wa ní ó jẹ fún ìhà kan ti ká máa wò ìyàwó jẹ náà ní wò fún o pé how to áyà tẹ wí yẹn náà nìpínlẹ̀ áyà tẹ wí pé ẹ̀ṣẹ̀ tẹ́nìkan bá ṣe hmm? ọlọ́run kò ní lé ìyá rẹ̀ lórí ẹlòmí òun nìpínlẹ̀ ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ ti zina àdíìtì tó sọ ń pa nǹkan yẹn wá pé bí ẹ̀ bá zina pẹ̀lú ẹlòmí wọn ò zina pẹ̀lú àmọ́ pàtó tọ àdíìsì yẹn wá ni wọ́n wá pọ̀ ń wá sí sí orin kan ti sì sí mọ́mù ṣáfẹ̀ hmm? wípé ìwọ̀n ṣáfẹ̀ sọ pé àdíìsì pé ifo tó ápò lè ta òkú ẹ kójú dó kẹ ẹ má ṣe dènà ẹ má òkú àwọn ìyàwó yín náà àwọn ìnáwó kojú dó fún tó àdéhùn yẹn bọ̀ tó wà sọ̀rí tó wọ́n wá forin jù náà sáà sọ pé ifo tó afo nìta nkún fi maharami wàtàjánabu mala yàlẹ yẹfu bí mùsùlùmí ìnà zina dàínú fàyín àkùrọ̀tàhù kànálùwàfà àhàlìbẹ̀yì ìkàfàlẹ́nu ẹ kojú yín dúró wọ́n kojú dúró fáwọn ìyàwó yín náà ẹ̀dẹ̀ jìnà sí ìka tí ìkọ́ tí mùsùlùmí iná zina zina torí ǹdẹ́ inú gbèsè ni fàyín àkùrọ́tà húgbọ́ bá ti yá kánà lùwà fáámi ní àhàlì bẹ́ẹ̀kíkà ara alẹ́ rẹ̀ ni wọ́n jù nípa fàálàmì sọ orin so nítorí wà ń dẹ̀ general bù bọ́ ọlọ́run ọba lè fi tàwọn àkànlẹ̀ ìsàlẹ̀ tẹwárí ìfisàlẹ̀sàn kìí wá ṣe pé wọ́n ń gbé ẹ̀ṣẹ̀ lòmí lórí ẹ̀ because ẹ mọ̀ pé tóbìnrin náà bá fẹ́ẹ̀ fẹ́ẹ̀ zìnà kò ní sọ pé wọ́n sàṣọ òun ni àbí obìnrin sábà zìnà pẹ̀lú ẹ̀kọ́ agbára yẹn wọ́n sàṣì mí òun náà gbàgbọ́ náà ti zìnà yìí ṣùgbọ́n tó bọ́lá wọn bá fẹ́ fi hàn ní yóò dé kó rí tínú rẹ̀ ó fi bàjẹ́ ìyẹn lè ṣẹlẹ̀ àmọ́ kì í náà ẹgbọ́n mi pé ní ti tọ́ba yìí pé ní sìn wọn bá alábọ́já ń ṣe zìnà wọn á ṣe zìnà pẹ̀lú ìyàwó rẹ̀ náà yé pé tùmọ̀ rẹ̀ ó ní wípé ọlọ́run ọba fẹ́ fi àjẹ ìyàwó ẹ̀ òun náà lọ́ọ̀ fẹ́ fi àjẹ yóò wá jẹ́ kóun wá àwúyẹ́ ọgbọ́n méjì wà wẹ́lú ló wà bàjẹ́ ẹgbọ́n mi ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ìpẹ́ mọ̀ wípé ní táwọn sálàfù wa máa ń wí tó sì wà proven àtọ̀dẹ́lẹ́gbọ́n ẹ̀yà ni yóò ní tóun bá ṣe lọ́rùn ọba ìnílà àtìlá owó ṣẹlọ fa àrọ afárá dálítà pé kólókè múra àti wàdára òun dẹ̀ sì rórí pa kóhun ṣẹlọ ọba òun ò ní bí ìwà ìyàwó òun ìyàwó òun tí èyí yarí mọ́ lọ́wọ́ yóò kàn yarí ga bọ́ kìí ṣe báyìí tẹ́lẹ̀ ọgbà ràpẹ̀ ìwọ náà ti ń yarí mọ́ lọ́wọ́ ọba tó dá ọ òun ó rí pé ẹsìn òun tó mọ́ ń gùn tí ma ń lọ ẹjẹ́ tó jọta ní ọjọ́ pẹ̀pẹ̀ àpọ̀ tí yéṣù báyìí mọ́tò náà lè ṣíra kan ọlọ́run fi ń call attention sí wọ̀ ó lè ṣẹlẹ̀ àmọ́ kì í ṣe pé bóyá it's general kì í dẹ̀ ṣe hadith kì í dẹ̀ ṣe pé tabatọ́ bá ṣẹlẹ̀ náà kọ́ wa sọ pé bóyá ẹnìyẹn ló fẹ́ sí ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ìwọ náà ọlọ́run fẹ́ bá nu jẹ́ ẹ̀hẹ́n àlàyé rẹ̀ náà àmọ́ kì í sàdí sọ wa sọ ó wà bẹ́ẹ̀. èèyàn rajà èèyàn fẹ́ nìkan lówó èèyàn rajà lọ́wọ́ rẹ̀ ọwá tètè rajà yẹn títí tó wò rẹ fi wọ́n ọwá ló ń fẹ́ dá owó kúta ṣé ẹni tó bá ṣe wípé ẹ̀yin méjì bá ti jọ gbà fún gbàgbọ́ òkú òkú yẹn transaction yẹn ti parí ibi kó kàn dì nípa ló kú kò ráìtì tó sọ wípé òun ló ti sọjà ọtún jáde ti parí ọjà nìkan ló wà láàrin èso owó ọdún mo sọ̀rọ̀ pé mo fún lágbájá lówó sẹ́mi wáyé sí máa ń sọ pé mo fún lówó wọ́lò tètè ránà tó bá ìpéyìí tóun náà jẹ́ ń bẹ̀ ní o kì sọ̀rọ̀ pé ìdí òní jẹ́ bẹ́ẹ̀ bá ń jẹ́ yóò kàn tó wọlé para ni tóun náà jẹ́ bẹ́ẹ̀ tóun bá fóun lòun fẹ̀ kàkà fún because owó tó fún òun náà ti òfun ló kó kíkọ̀ ó ti fi ra ta ó ti fi rẹ kọ́ wá ọjà náà lè wúlò fún mi ẹ̀gbọ́n mi ápì nítawa lè ṣe wọn pè ní ìkànnì àmì ọlà tó bá ṣe yí pé ọdún tọ́jà yẹn fi wọ́n ó wọ́n kọjá nǹkan tí ẹni ẹ̀gbọ́n lè jẹ pé nǹkan tẹ́ ẹ fún lówó pé kó jẹ́ gbọ́dá hundred naira ó padà wá ní ibi three hundred naira ààrẹ tó ẹ tẹ̀ wá fún contract òun náà yóò gbé díẹ̀ ìwọ náà ó gbé díẹ̀ tó o bá fẹ́ gbowó rẹ̀ padà bìkọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ náà kọ́ kò sí kò sí ní kàkà tẹ̀lé ẹ̀fẹ́ sálè fún nǹkan tó kọ́ tó fẹ́fẹ́ fún ọ̀rọ̀ àti kéèké tó ní lọ́wọ́ ni tó ẹgbẹ́ yìí tó bá ní lọ́wọ́ ni kọ́dà kó wọ́n ti bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ sọ́kó tó kó fẹ́ gba mọ́ ọmọ ni gbọ́dọ̀ ọjà tó ti ní ọ̀rẹ́dì tó wá wọn fẹ́ ah láíláí mi ò lè ta fún ten thousand fún mi náà fẹ́ mẹ́kì mọ́mọ́ nínú mọ́mọ́ nìkan ìwọ́ ti rà wọ́n ló gbọ́dọ̀ fún àmọ́ tó kí nǹkan tó tó bá ti lékún kọjá nǹkan tó yóò jẹ gbogbo ìrètí ẹ̀ náà ló jẹ gbogbo ẹ̀fọ́n náà ní ìtàkùn abẹ́ ẹ wà jọ àjọ tí kì í bá ti bóun ló mọ ọmọ kẹ̀kẹ́ dìde ẹ̀gbọ́ tí ó dì ní pé normal person ṣe nǹkan yín náà ní bọ̀ oyíwọ̀ nìkan ẹ wà jọ àjọ ara wọn tó o bá kájọ pé tẹ bá pè rẹ bí wọn náà fi yẹ kó kó bá tó bá sì pè rẹ lọ kó gbọ owó náà wọ́n láàárọ̀. èèyàn ṣe kìí àmọ̀ lẹ́yìn especially ní àsìkò last ten minutes táwọn ẹ̀rọ ń ṣèpè àwọn èdè òru gbọ̀ngàn máìkì tẹ̀ wá ń lu àwọn ará àdúgbò náà ọwọ́ wá ń jí àwọn fún ọ̀gbẹ́ ìṣòro ká ṣe tọ̀ ká gbìyànjú tó bá ti bá àdúgbò tá a bá wá àdúgbò tó ṣe wípé àwọn àpọ̀n fi ló sábà lè ká ní sọ pé bóyá máìkì wà àwọn táwọn nílé ìtàn láwọn tó ẹgbẹ́ àdúgbò tó ẹgbẹ́ bá wà àdúgbò tó ń ṣe ìṣẹ̀ta ní wọn la ẹ̀gbọ́n pé àwọn gbọ́ kọ́dà tó ń ẹ̀kọ́ rí ìjà àwọn náà táwọn náà jí táwọn náà ní lábàtà yìí. torí pé ká pé ẹnìkan sì jọ nìkan ẹni tí ò wá wá ìtẹ́ndẹ́ pẹ̀lú ẹ̀ gbọ́ ẹ̀gbọ́n kì í ṣe gbogbo ìgbà náà lásọ wípé àwọn olóyè àgbẹ̀ ọ̀dọ́ tó yọ náà lè bá wọn bá mi sọ pé bàbá mi ti máa ń ṣe ọ̀ màmá òun ní ìtàn fún wọn gbọ́ òun bá lè ṣe ọ̀ ó jẹ́ ní wọ́n lè yọ wọ́n lè yọ. báyìí kò sí láwọn lẹ́yìn á ṣe é ìjọ lọ́wọ́ ká lóhùn tó àti ìjọba ẹ̀rọ àti ìjọba àti ìjọba ìjọba Ọ̀páàlù àbúwájú ọ̀páàlù ọ̀rọ̀ ọ̀nà. Lórí ọ̀pàá ń bẹ owó ìlúkè gan ọ̀pá ń bẹ oúnjẹ ọ̀mọ́lẹ̀ náà. Ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni owó ìlúkè gbá fún oúnjẹ wà lè gbé ìlú Ẹni tó ń gbóhùn jẹ́jẹ́ ọ̀dà olùdókè náà ti mọ̀ wá kí ní ìjì náà lè. Òun àwọn ìlú wà tí kò dúró lè mú àkókò ìbáàdìdé sáńtẹ̀ èkó sáńtẹ̀ ìdájọ́ sọ́lá ló bá àtàlẹ́ ìyàwó ilé ìṣòro sọ àti ẹ̀rẹ́ tó lọ́ máa bẹ̀rẹ̀ ó lọ́ máa tó bá ṣáyé. قال الرعاء يا أبا موسى لا رأيت البارحة أستمع للقرآن فربما يلوها أن يكون في الوعي ọlọ́run ní ìmọ̀ wà bẹ́ẹ̀ tó fún wa ń kó wa kọjá ìdánwò wa yìí ẹ̀ na ádámù tí wọ́n kọ́ wa ń kọjá ìdá àbúkọ́ dùdú lákàtà àbí ọ̀la tí wọ́n kọ́ tó kù dáadáa tó mọ̀ pé àwọn ọba ní ìdí kan ní ìdí ìjà lórí ìfọ́tà tá a tó náà ànájì lọ lóhùn ìfọ̀hún àwọn bá ń bẹ́ẹ̀ tó wà àwọn bá tó lè dé àwọn bẹ́ẹ̀ ó ti wà ní ìlú àbẹ́ فانتقصوا أن يقرأ القرآن فرضا صبيا شرعا ẹ̀sùn bá wù ú mú kíkó àgbẹ̀ṣ bọ́lọ̀ bá lọ balẹ̀ lábẹ́ tó kù ní ìlú ọ̀gá tó kù mọ̀ kù mọ̀ pé ó bá kéke náà wọ́n gbọ́. ẹ̀rù bá lè tó lọ sọ ní ọjọ́ òní tó kì àwọn bá lè fi lọ́kàn tó kún un owó kọ́ lọ sí àná ìlókun náà kọ́ra sí ẹ̀ ló máa. ó mọ̀ lórí lọ́kàn tó kún un lọ́kàn tó kún un ẹ̀ bá mú wọ́n ní pàṣẹ ìdájọ́ láàrin àwọn bá ti lọ rí ìdájọ́ lọ́dún tó ń bọ̀ lórí ìgbà wo ti àdúgbò lọ́dọ̀ ọlọ́ọ̀gá fẹ́ o dáná bí wí ni èyí ní ìmọ̀ra tó ti mọ́ ni ó bí wọ́n rí tuntun ọ̀n lọ. lẹ́yìn tọ́lá bá fi lọ sọ nígbà tá a tó lọ́wọ́ tó máa lọ mọ́ lọ́sẹ̀ mọ̀rọ̀ wa sọ fún mi. Ọba tó ìlú wa sọ ní àhà ọba tó ìgbé. Lọ́wọ́ fi máa ń sáábà fún àwọn àbáfẹ́ ìlú ní àṣẹ ìlú ní àṣàrà. Òṣìṣẹ́ àtẹ́sí mo ní ká tẹ́sí ké mọ̀ bí ìpele tó sọ̀rọ̀ nígbà lẹ́yìn òní láti sọ̀rọ̀ àwọn onígbà ẹ̀rọ. Wẹ́ẹ̀kì ó gbọ́dọ̀ lọ́sí kùránì ọ̀nà ìrìnàjò àbí àwọn èèyàn bá ti wà fún táìlì òṣèlú láti gbogbo àwọn àgbákò tí wọ́n tẹ̀sán ní ìwé ìtọ̀rọ̀ náà pẹ̀lú nọ́ọ̀lù alábẹ́ tó ti lọ lọ́jọ́ oníṣẹ́ ló má kọ́ ọ̀rọ̀ náà nọ́ọ̀lù òṣèlú àwọn àgbákò tí ìlú ìjọba tó gbọdọ̀ fún wa tí wọ́n nínú wá àgbègbè yìí àwọn ìlẹ́sìn mú ìyá àwọn ìlẹ́sìn wọn ti kura ṣe ní ọmọdún káàkiri gẹ́lẹ́ ni. àwọn ọmọ ẹgbẹ́ àwọn máa ń bẹ láti kó yí nínú òòlù láti wọ́n ó ní wọ́n nù. oṣù wọn náà ọ̀rẹ́ wa ti pẹ́ tó bá ń sọ wá sí àmàlà ìṣẹ́lá. Ìyẹn jẹ́ ìdí náà, wọ́n ní kó ló ń bẹ̀rẹ̀ fún mi wá. fatwa for every minute of the month of Manchester. We are so friends. Everyone says we have a contract that ogun fọ́ọ̀tì tó bá kọ̀ ewu bá pèsè ẹ̀rẹ́ tó bá pèsè ẹ̀rọ a lè fẹ́ bẹ́ẹ̀ ní àpá ẹ̀ náà tó náà tẹ̀lé wa kó tẹ̀sán kó kọ́ àbí tẹ̀sán kó tẹ̀sán lè náà àbí tó bá tẹ̀lé wù ú ilẹ̀ wọn á lọ kó náà so ṣùgbọ́n tọ́wọ́ tí ìbá ṣe lé network estimate by náà ti mọ̀ pé kò ní jẹ́ pín kéjọ́ èyí ó lè pín kò sílẹ̀ ó lè pín kò sí báyìí because nígbà bàtà tó pè ní estimate ní pé tá a bá sọ pé average price ní ìgbà tá a pè ní àgbáyé táwọn àti sọ pé èkó yìí dáná sí kíkà lè lo mọ́ wọ́n tẹ́kì sáàpù ní wọ́n tẹ́kì àfẹ́jì àfẹ́jì mẹ́rin ló àfẹ́jì lè gbé ní gbogbo lè mọ́jẹ́ ẹ̀dá sílé o àmọ́ yóò lè sáàpù ní bá tẹ̀ wọ́n ju oníjì báyìí lọ ìlú èdè báyìí sẹ́kùn yẹn náà lè bá ṣe ẹ́símẹ́tì náà wọ́n ẹgbọ́n mi sọ́kùn yẹn náà wọ́n tó mi ẹ̀ wá kọ́ wọ́n sì náà sí tó bá ṣe pé sẹ́ni ẹ̀ wá wí òun wípé a wò báyìí bá ti ń ra màtíríà kó wá pọ̀ máa ṣe ìwé tó bá ti gbogbo ara màtíríà wọ́n náà wá mọ owó ìdára kó bí pé màtíríà ti ń bọ̀ ra owó pé kì í bọ̀ tẹ̀lẹ́ fi ló dá. owó pé orí pé ọ̀rẹ́ mi yóò wo tèmi náà mọ̀ lórí ìdìbò owó wípé kódà tó bá gbé ìjọba fún mi gbogbo ní ìdá olúwo mẹ́rin yẹn ni yóò fi kiri dá padà tó gbogbo kì í sì ta yín báyìí ọlá àtìlẹ́ náà ní wọnú ẹ̀wọ̀n kì í sọ lọ owó rẹ nìkan ó sàn owó ẹni tó lọ wọn rò pé bóyá tí wọn sọ pé fún náírà ni ó sàn fún náírà ní lọ́wọ́ àtọwọ́ mọ́tò àtọwọ́ ọlá àtìlẹ́ àtọwọ́ ojú tèmi àtọwọ́ ojú tèmi ló sàn máa ó bá ti lóhùn ọba ti lè sán ọkùnrin lè rà fún ara rẹ ó wá lọ fásitì jẹ pé wọn lọ fásitì jẹ ìbẹ́ẹ̀ àbí ìgbà ìlú kúlà ní gbogbo nígbà tí ìwé àbí tí wọn náà bá ti báyìí láti lọ òkè báyìí ló bẹ́ẹ̀ nà ń ṣe estimate to remain in definite time náà lè kúlẹ̀ sí àtúnpẹ́pẹ́ ni wọ́n gba òun lọ sí bàbá àwọn àwọn ògbòdò pé ló jẹ́ fún òun náà bá tó bá tẹ́kẹ́ pé ló jẹ́ fún òun pẹ́sẹ̀ ní iṣẹ́ lò ó wà fún mi lówó pé bọ̀sẹ̀ lẹ́sẹ̀ yìí ló dá ó kù ní títà ọ̀rọ̀ fún tó ó wà ní tẹ́lẹ̀ ní àbẹ́lẹ̀ ìlú ilẹ̀ àbẹ́lẹ̀ lẹ́gbàá tó ní owó tẹ̀ àmọ́ pé yóò kàn sọ pé wọn náà lọ́dọ̀ lè ra wa wọn náà lọ́dọ̀ lè rú wa náà ni ọ́ọ̀dì àdúgbò kí ìgbà tó ń gbé ní ìta àkókò ọ́ọ̀dì ọlọ́dún wọn láti bá ṣòro náà wọ́n á ń tó máa fi fún náà fún ìta ó tẹ̀sẹ̀ fún ìgbà ṣárọ̀ ibi tó dé ti parí rẹ̀ dé òní ìbálòpọ̀ àmọ́ àwọn ọmọkọ̀ọ̀dùn náà ṣe náà wọ́n

ẹja sí ìjọ ọlọ́pàá sí ìjọ ọlọ́run. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ máa máa ń lọ sọ pé kí káàkiri lọ́jọ́ tó bá ń lù díẹ̀. Bẹ́ẹ̀ bá ti wà lọ ìdìbò àdàkà. Fẹ́ǹsì pé èèyàn ti wà pẹ̀lú ọlọ́run ọba. Ìyá mi lọ kọ́ sí ilé ìjọba ẹ̀rí sunnah náà ti máa ń yí kan ọ̀rọ̀ ẹ̀yìn kan tó tó gbé ìbámu àti ìbámu bá ti bọ̀ wọn kalau ti bá àwọn ibu àti ìwà ti ní káàtó náà wọ́n ká ló gba èwo níyàwó èwo níyàwó ẹ̀yàwó ẹ̀dùnkó lé ẹ̀ àmọ́ súnà ló máa ṣe kò ní láti ìtajà òun náà ó yọ̀ lápá ẹ̀yìn tí àìsàn kò ṣe látara bàbá tó rẹ̀ àwọn èèyàn wọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ìgbé kò bá wa. Wọ́n á sọ pé wọ́n rà ní wàá gba ọ̀rọ̀ àlẹ́ yìí mo fẹ́ kóbi fún un. Ebi wọn dá lọ. Ìyẹn lè sọ̀rọ̀ sí àwọn àti wàá kò dá lọ. Kò dá lọ àwọn àti ìjọba ẹni lọ wá ìwà àti àwọn àti ìmọ̀ àti ìmọ̀ àwọn àti ìwà ọ̀rọ̀ ìrẹ̀ náà pé èmi ní kí n bọ́ àti ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ lè bá gbà ló bá bí wọ́n ní òkè mọ̀ tó ti di inú wọn lọ wá ṣá ọ̀rọ̀ ẹni tó di nígbà táàbí wọn tó ti ní fẹ́ẹ̀sì olóògùn ní fẹ́ẹ̀sì náà kí ní kó bàbá rẹ̀ tó kó fẹ́ẹ́ tó fi pé àwọn ọlọ́run báyìí ìdílé rẹ̀ láwà àwọn máa sọ̀rọ̀ kó fẹ́ fẹ́ ọmọ sọ̀rọ̀ kó lé lẹ́nu báwọn dẹ́sẹ̀ àbálẹ̀ sọ̀rọ̀ fẹ́ǹsì rẹ́sẹ̀kì lọ́wọ́ ọlọ́run láwà nínú àwọn sàkún ètò ọ̀tún ní sẹ́ẹ̀sì ló ti lọ sọ̀rọ̀ rẹ̀ àjàkùn wọn. àwọn àkọ́ wọn ni àwọn ìgbà àtọwọ́ àbò tó rẹ̀ sẹ́ẹ̀sì ọlọ́run ẹ̀ka ti kẹwàá ní ṣe ń tẹ́lẹ̀ náà ti kẹwàá ti di ìgbà gbogbo àkẹ́kẹ́ àti ìlú náà ti lè pè wá àbí wọ́n náà ń pè wá náà ní ojoojúmọ́ náà gbogbo àtàrà àpá tó ń béèrè àwọn ọmọ bọ̀wọ́n tó ń wá náà bọ̀wọ́ padà yá fún àájẹ nǹkan mi gbogbo ọ̀pá jẹ́ torí fún wa sínú àdáńsà tó ń lọ lọ yá fún ilé ìrìn àwọn yìí báwo padà yá ní ẹ̀jì káfà tó bá dé ìlà màdúrà yàtọ̀ tó mọ̀lẹ́ kópa àti àwọn lápá àti mọ̀lẹ́ lọ ara ẹ̀mọ́tò ó ti bẹ̀rẹ̀ náà láwùjọ máa kú ní tí ọlọ́run ọba tó lè gbé ìdúró àmì ọlọ́run àrùn nǹkan tó wà ní láwùjọ máa kú ọlọ́run kò fi hàn ẹ̀dá báwo ni àwọn ọmọ láyé pé ìdájọ́ yá gbogbo láwùjọ máa kú báyìí sáà ah, mo wá rí wọn kọ́ síbẹ̀ kò sí ní tó pé ìmọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ti mọ̀ nípa ní ìṣẹ̀lẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ ló wá ní kí bọ́lá mú pọ̀. tọ́lọ́run ọba bá ti pẹ̀lú tó wà ń bẹ̀ lọ́wọ́ bá ti wá bẹ́ẹ̀ ti gbájú yóò sọ àwọn mọ̀láyíkà pé mọ̀láyíkà náà ló sọ̀rọ̀ lọ́wọ́ kó lè fi gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí. so gbogbo tọ́lọ́run ọba bá change tọ́lọ́run ọba ti gbára ọ̀rẹ́ ìdúró kẹsàn-án tó wà lọ́pàá àwọn máa rò pé bí gbé bọ́yá ìtàwà ń kọ lẹ́tà tá à ń parẹ́ ni pé tó bá dá sùkò báyìí èmi ọlọ́run bọ́ bẹ́ẹ̀ sì kà báyìí torí pé lábájá ó sẹ̀ kà báyìí kì í sọ̀rọ̀ ẹ̀fọ́ tó wá lọ sí ti bẹ́yìn lábájá sì kọ́ ọlọ́run wá chéǹjì kí ni kà sẹ́kọ̀ ìtumọ̀ tó kò mọ́ gbogbo tọ́lọ́wọ́ bá náà kọ́ náà kọ́ lọ́nà kọ́ pẹ̀lú sábàbí náà ẹgbẹ́ lábájá yóò ṣe báyìí wọ́n wà pápọ̀ ẹ̀ tó báyìí nílẹ̀ wù ú ti wà táwa wá mọ̀ là ń sọ wípé ó ṣe nǹkan báyìí ọlọ́run wá lò sábà bí láti ṣe nǹkan báyìí gbogbo ẹ̀ náà náà bá ti kọ́ pa ẹni tàbí àbájáde fún ọ̀gbìn náà kọjá àti kọ́ lọ́wọ́ ẹ má jà àwọn ọ̀sán bá lùkù lára kọjá lágbájá yóò yóò bìnà èrè ọlọ́run sọ̀rọ̀ yóò fẹ́ yàrá náà kì í sọ̀rọ̀ pé yóò bìnà ìkànnì yóò kọ̀ ọ́ lágbájá ò lè bí mọ ara tẹ̀lé yóò là ní ibi tí ó lòun ti tẹ̀yà lọ wọ́n ti kọ́ ló náà mọ́. Ìgbọ́dẹ̀ ṣe é ṣe actions nìkan ni kọ́dà in action náà kọ́dà. Hmm. Ibi láti fi máa ti bọ́ọ̀lù, wọ́n bá access gbà bàbá. In tó o ṣe kọ́dà rè, in tó o dìtà láti máa ṣe náà kọ́dà tó náà. Ọgbọ́n nígbà wọ́n ní òmìnira ó owó mọ́tàkì báyìí between one to four o sì ní láì wo olóòní lọ nígbà tó bá lọ o ní lè jà lé torí níjà tó dé kù ní ó wà lára sábà tí o ní òní lọ ọlọ́run ti kọ́ ló ná nínú àṣẹrẹ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀nà wà lára ọlọ́run bá ti ṣe ìbẹ̀rẹ̀ ìgbìmọ̀ ṣùgbọ́n òun tó bá ṣe ìdíná ọ̀gá láti máa tó wọlé èyí nígbà tó padà ní pé wọ́n fẹ́ ṣe ṣe sábẹ́ àwọn àwọn akẹ́kẹ́ ìjẹ̀bà àbáwọ̀ àwọn àwọn àwọn àwọn àwọn náà ní ayà yàtọ̀ lọ máa ṣá pẹ̀lú pé àwọn ìdáwó òun nígbà àdúgbò fún kọ́dà àti ìgbìmọ̀ tó wà nínú Tàbá fẹ́ gbàgbà ní ìwọ̀n wà tí ó ti kúrò nìkan ní. Ó ti kúrò nìkan àti láti ìlú láti tó ti ní tó ń bẹ̀rẹ̀ náà. Ẹ̀rọ ìgbẹ̀ ìlú ìlú ọ̀rọ̀ láti ṣe. Tàbá wá rán ní ìjọba láti wà nínú. Ele até vai controlar o mundo, ele vai assumir os familiares de governo, a frase dele, tá? Quem é que o WhatsApp? Ele é desenvolvendo a mão, a mão, méjì ni ó wù yìí ẹ̀yìn tó bá rà yẹn lọ bẹ́ẹ̀ ni wá kó o bá díẹ̀ bá ń bọ̀ ọ́. Bẹ́ẹ̀ torí pé tó mọ̀ pé kọ̀m̀pútà náà ń sọ wò sọ fóònù gángan ló gbọ́dọ̀ fún. Wọ́n ní mo bá àwọn àgbàgbé ìwọ́ ló túnjẹ pẹ̀lú dáadáa. Tó tó wá túnjẹ má pọn ẹgbẹ́ kọ́ọ̀sì tó padà tó wá gbà gan yóò padà ti gbé tó fẹ́ fún lọ. Tó bá ti mọ̀ fọ́ọ̀nù lé bí ẹ̀kọ́ sì ń gbé fẹ́ ni tó fi gbé ọ̀lẹ́lẹ̀ kó o gbá lágbájá bí ẹ̀kọ́ tó bá tó kò lè bí ẹ̀kọ́ kó o wá bẹ̀ lágbájá o yẹ kí o yọ ọ́ pé kó o wá gbà mí ìwúlẹ̀ ní ìwé wọn. Àwọn tó lọ sọ kò ní ìta wọn á. Bẹ́ẹ̀ni kí wọ́n gbàgbọ́ ìdíje jù. Ṣé mo dáadáa tẹ̀lé oúnjẹ? Ẹ̀ẹ́dẹ́gbọ́n tó wọ̀ lówó ni bàbá àlàyé fún ẹ̀tọ́ tọ́lọ́ ọba ní kó o fún ó fẹ́ fà nílò ẹ̀sìn wọn àdàkùn ní ìfẹ́ kíní kó ọjọ́ ọjọ́ tí wọ́n ti fi ìgbé wa tí wọ́n ti fi gbó lè fi tẹ̀sí àwọn tó fẹ́ tó tó tó fi kó ta kó sí tó bá ti bẹ̀rẹ̀ àti wá lópa màá wá gbà tó bá ti tó bá tó bá tó kọ́ọ̀tì ní ìta tọ̀tọ̀ tó mú ọlọ́run bá ní ká tó kéde ní ìdílé àti ìdílé náà òun tó lè fẹ́ áyà náà áyà ti àpò àwọn ẹrú tó ti wá. Ṣé ẹrú ló jẹ́ fún mi? Ìgbà wọn láti pàṣẹ owó náà àti ìgbà wá ọ̀rọ̀. Obìnrin ní ìlú ìlọ́kọ̀ náà ní áyà ti. Ìnáyà ti ètò ọ̀pọ̀ ìjọba òun ní ìlọ́kọ̀ pé وعنه أيام منكم وصالحين من عبادكم وإيمان أنت أنت ẹtì àwọn tó wò lọ́kọ̀ tó wò níyàwó ẹtì wọn lọ́kọ̀ kẹ́lọ́ pé wọ́n obìnrin lọ́kọ̀ ó bẹ̀rẹ̀ kan náà ní obì lọ́kọ̀ ìjọba tó wọ́n bá ti lọ́kọ̀ ọ̀rọ̀ ní wàlá tó ju olóṣèlú yìí náà ẹ má fà àwọn ọmọ yín obìnrin ní fún nígbà tó fẹ́ sọ ọkùnrin wà látàǹkì wúlúwú kiri káàkiri wa náà ta àní ọkùnrin á ń ta àní obìnrin á ń ta àní ẹ má fi àwọn ọmọ yín obìnrin ní fún mùsùlùmí ètò ìwúlò lónìí lọ́wọ́ máa ń bọ̀ obìnrin lọ́kọ̀ọ́ni àmọ́ tí ó bá ti sọ́kọ̀ pẹ̀lú wà látàǹtì ìwé ní kó ṣírí káàdì ẹ̀yin ọkùnrin ẹ má fẹ́ olùsẹ̀wọ̀ nátáhá àti àǹkà tó bá ti dé àwọn arúgbóbìnrin náà sábẹ́ ti lọ́kọ̀ wàhálà ṣẹlẹ̀ lẹ́nu ìtàlá yìí pé bàbá ọmọ náà ìtàlá yìí ìyá ọmọ náà lè wọ ọkùnrin tó wà nínú ìṣàkóso ọkọ̀ máa ń pa wàhálà tó jọ ṣẹlẹ̀ àwọn ó sì dúró òun ní wájú ìbọn ìlàjì ọlọ́run máa ẹgbẹ́ máa sọ̀rọ̀ lórí kan. ọlọ́run máa sọ wípé bàbá kò nílẹ̀ nígbà tó bá kò nílẹ̀ náà tó ló ó parí nígbà rẹ̀ náà tàbí àtàkì ìlúgbónà ẹni àfihàn àdúrà ìjàmbónà ìlànà ọlọ́run lẹ́yìn ìgbé ẹ̀yin ilé ìyàwó obìnrin nígbà èèyàn fẹ́ ọba pọ̀ rẹ̀ bọ́lá tó parí ìdá tó ń lọ. bóyá ìfẹ́ fún aláṣọ ọlọ́kà tó ń bọ̀ bẹ̀rẹ̀ náà wàá fẹ́ fẹ́ ìṣẹ̀wò lè fà. ọlọ́run wá bá èèyàn tó jẹ́ àwòyá obìnrin yìí pé fàdákà tó wò ló ń nà. ẹ má pèsè tí wọn pé kí wọn fẹ́ àwọn ọmọ ọlọ́run tó tó ní àdúgbàjọ àbúrò náà wọ́n came the market of the land and asked to the market. Our market will be at that. Will be at that. Asked that. Pinta market. Yeah, that's what it is. Market gagal ni orang yang belum kita yang boleh hulu beri wajib. Ibadah apa oleh? Oh, rumah ni dia oh sísà ń lẹ̀ ó ti wá parí gbogbo dídà náà bọ̀ nígbà tó wá dé ní wọn padà sẹ́mà pé ẹ̀tọ́ jẹ́ wà ní ògbà orí ẹ̀ lórí ẹja àlú ọkọ̀ obìnrin lẹ̀ ó fi ṣe ń dá ó ti sọ sọlá ọkọ̀ orílẹ̀ òfin pé ẹ̀ á fún ọ níyàwó èlówó san máa sì ń fẹ́ ṣe bẹ́ẹ̀ fún sí láyéláyé fẹ́ ó bá ti kò ní fẹ́ àwọn tó àyà yìí obìnrin àrùn sọ̀rọ̀ obìnrin láti kọ́ ọ́lẹ̀ fọ́ wọn láti ní ìwà ní. Fọ́lá ti wá wà sọ ọ̀rọ̀ àwọn ìtàrà àtàlù náà fọ́lá ti ábọ̀lù wò ní. Wọ́n ní inú ọ̀gbọ̀rọ̀ ti ábọ̀lù tó sábà ti pẹ́ ìlú ìlọ́pàá tó mú ọmọ látara. Ẹ wà á bẹ́ẹ̀ situation. Ṣé rí bàbá tẹ́lẹ̀ jọ́ọ̀kì? Ẹ bí àwọn èèyàn torí pé ẹ̀ka bẹ́ẹ̀ ṣe ráńdọ́ sẹ́yìn. ẹ̀rí táwọn èèyàn máa ń tún lójú tí ó fẹ́ mi pa sí. ìbájú náà ọ̀pọ̀ tó kéwì ní ìjọba ti pẹ̀lú wọn àtà ẹ̀kọ́ ọmọ yìí gẹ́gẹ́ ìṣe lẹ́tọ̀ọ́ pẹ̀lú ìjọba ní òun náà lẹ́tọ̀ọ́ kó gbọ́dọ̀ lọ́kọ̀ ẹ̀ lè ti bínú sí ní kí a ti block right ti ẹ̀ náà kó máa lọ́kọ̀ kó lè yẹ kó bá gbé gbọ́dọ̀ lè ṣe ìtọ̀ tẹ̀ bá bí ìwé kẹwà bóyá kó kọ̀rọ̀ rẹ̀ ṣe pé tó ní. ìwọ́n tó kọ̀rọ̀ rẹ̀ bá pé lóòótọ́ sí ìbá ṣe pé nǹkan ní ìpínlẹ̀ oúnjẹ pẹ̀lú tó fẹ́ fẹ́ rẹ́pọ́sítì ńláńlá ni wọ́n gbé lé lórí. tó bá tó lóòótọ́ ó bá sì fẹ́ràn ẹ̀gbọ́n rẹ̀ tó kú òwúrọ̀ ọgbọ́dọ̀ fóun bá yàwó ẹ̀gbọ́n rẹ̀ já gbogbo wọn kó bọ́ ọmọ ìnájú ìkànnìyàn bìkọ́ fọmọ táwọn kìí ti sọ́ọ̀tì ẹ̀gbọ́n ẹ̀ ìwọ lè wo olùjẹ ìfẹ́ bó lóòótọ́ ló bá fẹ́ràn ẹ̀gbẹ́ fọ́nà tó lọ́dọ̀ pé máa ń kí n wo di ọmọ yìí ilé ìlànà ẹ̀ ọ̀wà ló ti di tọ́lọ́ọ̀n tó lò lẹ́yìn tẹ́ bá jẹ́ ìyẹn fún wa jábọ́ fún wa ṣe olùgbọ́ lulẹ̀ ọ̀dún táwọn àṣe òní pé gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀ ti kó wà fún ọmọ bá mi ọmọbìnrin ó ti fi sọ sí ó mú òkú tó bá lóko ẹ wá àwọn èèyàn láwọn náà ti láàbá yìí ní fámìlì ìyá náà káwọn àjọ kan táwọn náà káwọn fẹ́ẹ́ ti sọ fún pé ọkùnrin sí ẹ̀dá dàbí ebi tí wọn bá torí ìlú náà ẹ wá fún ọkùnrin náà ní fámìlì ìyá náà ẹ wá àwọn ìwé ìgbà tó sọ́ọ̀gì ní jọ́ọ̀jì àbábà lára ẹ wá jẹ́ nípa àtọ̀ mọ́ra ẹ wọ́n nígbà tó gbẹ́sọ̀ fóònù kàìbáwò ní báyìí ní fámìlì wọn kọ́lá kó jìnnà wọn náà lè ti kọ̀ nípa ọ̀dọ́ ní ẹ̀ bá jà papọ̀ mọ́ sẹ́yìn àti ní àpapọ̀ kan ò ní í pé kò ní lè sọ̀rọ̀ tẹ̀ sí lágbára dé ẹ̀ ọ̀lọ́pàá dé òbí lọ́wọ́ dé ní ẹ̀dá bàbájá náà ti àdé pamọ́ nígbà tá a ti lè káàkiri àìsí ńlá ti dé èyí fẹ́ fẹ́ tàkárá lé ìwọ́n ló bá ìgbà ìjẹun ọlọ́pàá náà ṣe é ní atau dibeli satu bed atau mulai tujuh memang awak mula ah, eh, dia tu orang jalan. Kemarin wainya tu jokong, cuma tu yang beli kami udah aje. Eh si beli jokong orang bapa tu pun kamu oleh oleh cuma ni tu dah ye. Kamu nak wah, awin eh tu yang sana tu nak jual ni jual lagi. Jadi kita orang tua lah, orang tua ada macam macam tu tó lọ ní bá ya ẹ̀ kan fa wàhálà yà ní òsáàtù èyí òsáàtù rẹ o òsáàtù rẹ ni wọ́n ní pa ẹgbọ́n o láti wọ́n ti fa tó fi wá gbọ́ wọn lọ́pàá dé ẹyẹ wọn kà pátá pátá wọn àti òsáàtù rẹ sọ̀rọ̀ ní ẹ tó ní pa ọ̀sá yóò wá o tó ní pa ẹgbọ́n àwọn ọmọ ẹ̀fà wàhálà tó kọ́ ìbá ti fa wàhálà wọ̀ mẹ́ wọ́n ti fa owó ti rẹ̀ fún ìyẹn ní òkè ìgbà pé ìgbà náà rẹ̀ náà ní ọ̀ọ́ ọ̀dà ọ̀sẹ̀ náà lè náà fẹ́ fáwọn lórí ojú ẹni tí ìbá ti ṣe ìdìbò kùn lọ́kàn yóò balẹ̀ ìbọ̀dù ìṣòro balẹ̀ bá ó fi yẹn jù lọ́dọ̀ ṣe bàbá ilé ìlú balẹ̀ wà pàtó lọ ètò ìṣẹ̀ bàbá ilé kan ní aláàbòsí ìjà àtúnṣe wa ó lè yẹn tó lè ṣe gan obìnrin tó dìkì dáadáa fi hàn kọ́kọ́ rìpọ́tù ní ẹ̀nà ìṣẹ̀lẹ̀ akọ. náà láti sọ pé ìgbọ̀nà máa ń ṣẹlẹ̀ akọ yìí ẹ̀yìn gbogbo àwọn ọmọdé máa ń fa àpàwọ̀ aláṣẹ òkú lè kàn ọ́ báyìí. ẹ tí o mọ ṣé ká tẹ̀sí tó wá dé pọ́ọ̀tù gbogbo nígbà tó ọmọ sókè kádájọ́ wá pè wá níta àfẹ́ ìmú òfin wá ẹgbọ́n mi èmi ní èyàn ìgbésẹ̀ pé àfi adájọ́ wà ní ẹjọ́ ń bò adájọ́ kan lè àpọ́ ìsúnmọ́ ní alágbájá olùwà òní tí sọ ń dá wàhálà ìwà àwọn èèyàn yóò bàrà parọ́ ni ẹ̀yìn ó gbọ́mọ̀ ń bá ó ti fi ní kẹta ó ti lé hàn àmọ́ sí kóòtù bá lọ pé ìbùkún bá ti ó lọ gbọ́mọ̀ rẹ̀ dá ọba ọ̀la ọgbọ́n ìgbà ọ̀la tẹ̀lé náà ṣe òní ó gbìyànjú ní òkùnrin àbẹ́ ìlànà ìfẹ́ tọ́ ogun ní ìṣẹ̀lẹ̀ látàáyé ní wọ́n lé àníkà sọ̀tọ̀ wọ́n á ní sọ̀tọ̀ wẹ́l wẹ́l ẹ̀yẹ́ tí kò sọ̀rọ̀ náà sọ̀rọ̀ yẹn. àkùkọ ẹ̀hẹ́ mo láì tó sọ̀rọ̀ ẹ̀dẹ́ ìwé ṣé tún láti gan ni pé kéèyàn ló kù yàn ẹ̀lọ́ mi ní ṣe tún láti. kì í dẹ̀ sọ̀rọ̀ mọ́nájì èyí náà ń sìn yẹn náà fún mi kì í sọ̀rọ̀ mọ́nájì kí n bọ̀rọ̀ mọ́nà àjùrẹ̀ kan ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe rí pé ojú náà yóò fún olè yàtọ̀ ni pé mọ́nà àjù sálàfù ni pé kò sọ̀kọ́ ti rán mọ́nà àjù sálàfù ni pé kò sọ̀kọ́ ti sẹ́ fi mọ́nà àjù sálàfù kan kò sálàfù kan bẹ kò sí mọ́nà àjù sálàfù yìí kò sí sálàfù ẹ̀yọ́ ló kó bẹ ẹ̀yọ́ kó èyí á ti lọ fi ilé ọ̀pẹ òkúkálukú náà ti sọ̀kọ́ nínú òkè lóbi náà ojú lẹ́sìn ìwọ́rọ̀ èyí ti má lóbi náà nana ti sara fún mi pé kẹ́lẹ́ kẹta fún sara fún mi yàrá mi bí ọ̀rọ̀ ọ̀pọ̀lẹ́ àtàwọn àwọn àjọ mi ní ìgbà yẹn ṣùgbọ́n òṣìṣẹ́ náà ló kò lè ní ṣẹ́ni ojú báwọn aláṣẹ máa fi ń wo àlámà mi ojú tí wọ́n máa ń fẹ́ ojú bàbá nìkan fi wọ̀ ẹ̀rọ mi. náà àwọn kọ́sìmíì kan táwọn aláṣẹ lè mí káwà lè mọ́mọ́ ẹ̀dí ká káwọn náà lẹ́nu ìdí wọn ìwọ rò pé lábẹ́yà ló tó pọ̀ pọ̀ sí ó tún láwọn application mi ẹ̀bọ̀ mi fún gbogbo tábà tó ń ṣe nípa ti ìjọba kàǹtà tó máa ń ṣèjọba yàtọ̀ ní ìlú rẹ̀ ẹ̀yìn ìgbàgbọ́ ẹ̀yìn ìgbàgbọ́ ìlọsẹ̀ ìlú kẹrin nígbà bẹ́ẹ̀ bá wà níjọba tí ìtẹ̀ka bá bẹ tó bá wù lò fún òkú rẹ̀ lóṣù ẹ̀ńtẹ́sẹ̀ níjọba pẹ̀lú gbogbo wa bí ẹ̀sùn ọ̀rọ̀ tó bá fẹ́ ṣe ìgbà gbangba pé tó bá fẹ́ di ní táìdà pé ìwúrọ̀ fi hàn pé wọ́n lẹ́nu ìgbà bẹ̀rẹ̀ ìmẹ́ta pọ̀ ní pé kó mọ̀ sí wà sí omi kan nígbà táwọn mùsùlùmí ẹ̀tọ́ mùsùlùmí ní ní kọ́mọ rẹ̀ bá lọ sí kọ́mọ rẹ̀ lórí ìjà àpẹẹrẹ ní òfin ìlú ẹ̀kọ́rọ̀ ní mọ́tò ṣùgbọ́n táwọn nǹkan mẹ́ta látọ̀ gbẹ̀ wọ́n wá ní àwọn ìlú àwọn ìgbà tí fún alẹ́ tọ̀ wa kọ́ wa ní ọ̀pọ̀ fún àwọn ìgbà ah, báwọn ń bọ̀ sẹ́yìn tó fi lẹ́tọ̀ olóòtú bá lé ìlú yóò lè mú ìlú ayé ìlú e ayé tí e báwọn ẹ̀rọ tẹ́lọ̀ òfin pọ̀ pọ̀ sí ní ọ̀rẹ́ ẹ̀rọ lè fa ìjẹ̀mọ̀ díẹ̀ kan ẹjẹ́ káwọn ọmọdé náà wọ̀ sí ká lọ sùn lẹ́nu káwá dá wọn padà ní mẹ́lẹ̀ wọn kẹ́yìn wá yà wọ́n tó kó bá what is your problem ṣé mo ní láìpẹ́ tí mo ti dá sí ṣe ìgbà alákòóso àbíkẹ́ni wọ́n jáde kó mẹ́sì di wàhálà wọ́n ní nílẹ̀ jáde yìí náà ṣẹlá àwọn tó wà ní gọ́ọ̀kọ́ láwọn aráṣẹ láwọn ìlànà wọn àti interest àti ìyọ̀rá interest ìmọ̀lẹ̀ fún wọn. yàtọ̀ mọ́rọ̀ ẹ̀sẹ̀ interest jẹ́ interest gbogbo àti àdúgbò ìyọ̀rá náà jẹ́ interest bọ́ọ̀lù jẹ́ interest ìpè iṣẹ́ tí ìyọ̀rá bá ti ní lórí àwẹ̀ náà gbogbo àwọn aláwọ̀ ara ẹ̀ wọ́n máa bẹ̀ẹ́ sí. àwọn náà fẹ̀ kan fẹ́ kó ní pé ah, ọkàn fẹ́ kó wa nípa pẹ́ ní mọ́wó lé kọ́. ṣé wàá rí sí fún wa ní iṣẹ́ ìtòlì iná fún òun ní òkúgbé. ẹ wá mọ mẹ́tọ́dù lápá ló fún ọ̀sán ní òòrùn kájọ náà gbogbo bọ́ọ̀dù wọn táyé káwà yókù bí lè ti ní ẹgbọ́n wọ́n ti tẹ̀ ẹ̀nu kò ní sọ o yóò máa yóò máa rí pẹ́pẹ́ náà ká ẹ má jà máa máa lọ́kàn rẹ̀ kẹ́ máa jà ẹ̀rọ àwọn ẹ̀jà kàjọ èdè bọ́ sẹ́yìn ẹni tó ń jẹ́ tírẹ́tì tẹ́ ẹ bá fẹ́ sí ìfẹ́ ìbá fẹ́ palẹ̀ máa ìrọ̀ àbáyé kọ́lọ́ ti palẹ̀ láìpẹ́ yóò ẹ̀ sọ̀rọ̀ á fi ìtàwé lé kan wọn ò fẹ́ yùn náà sọ àwọn ní tẹ́ǹkì náà rò fún àkàmọ́ sọ̀rọ̀ ní tẹ́ǹkì yẹn là ń láìpẹ́ káwọn kan jáde yìí pé kí ló wá kàn fa àwọn méjèèjì ẹ̀gbọ́n kí ló kàn ní méjì kàn méjì wíkì ara wọn ó kàn wọn ojú kejì òun ní wípé Iran ní ẹ̀sìn jẹ̀ kò lẹ́sìn tó dáa àwọn tí òsì lẹ́sìn tí òsì lẹ́sìn òsì dà tó kèfèrí tó dà tó yóò dà ní ìsirẹ́lì èmi ò pé yìí yóò tẹ̀tẹ̀ ní ìkéwù ńláńlá anybody báyẹ̀ tó ń tẹ̀ra bàràbàrà ń délé ní ìkéwù ńláńlá ní wákàtí tó bá ní eh, kèfèrí làwọn méjèèjì wọn ní no problem kí n gbà fún ọ bẹ́ẹ̀ ta ló wá sọ fún ọ pé ìjọ tí kébèrè méjì bá ń jà mùsùlùmí èyí ní ilé kan tó gbé kébèrè tó lọ́kọ́ wẹ̀ lù sí àbámu yóò láti. èèmọ̀ ló wà kó kábé mú kájẹ ìgbàgbọ́ mi láti ẹni táwọn tó ń jọ tí kébèrè méjì bá ń jà bá èèyàn gbọ́dọ̀ ọgbọ́dọ̀ kan yà ní àtọ́wá sọ bẹ́ẹ̀ kùránù ló pọ̀ lẹ́yìn ọlọ́ni adìsílá ní gúlì mẹ́tò kúrò ti adìsílá pé àwọn rómà tàbí apáṣà ń jọ jà kébèrè láàrin yìí but àwọn mòmí ní ìwọ̀n wọn pé romans lè gómìnà anna ó áàdù ìtaàdù tó pé àwọn pípọ̀ pípọ̀ kan lẹ́gbẹ́ tẹ̀sí tẹ́sà tó tẹ̀lé wọn àwọn fashions mọ̀júùsì làwọn ọlọ́run wa ní níjọ́ táwọn mú ìnìkan fàyàwó má ìdí ìyá fúra olùmọ̀mí nù níjọ́ táwọn táwọn ọrùn bá wọn ìnìkan àwọn mòmí ní ó dó ní kékeré méjì àwọn tó ń fẹ́ kan wọ́n ẹni èkí ló dé sí wọlé káwọn máa lè táìdì wọ́n náà ti mú táìdì ọ̀rẹ́ bì náà kò sí ẹni kankan lọ́kàn rẹ̀ má sọ tó sọ jáde ọkàn rẹ̀ nìkan ìlú owó ibi lọ́kàn rẹ̀ ní tó sọ jáde pé wọ́n fẹ́ ń jà yìí lọ ní sin lọ́kàn àwọn ará ìrà àti ìlà ìṣẹ̀lẹ̀ láwọn ọmọ ọ̀dọ́ ìlàwọ̀ ìwé ìrìn àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n sọ̀rọ̀ kò sẹ́ni kankan tí ò ti fi ìbẹ́ ìlú sọ wèrè ni wọn fi bọ́lá ti jẹ́ wèrè wọn náà àti bá wọn kí sẹ́ẹ̀lì yóò wèrè wọn fọ́sẹ́ tó ẹgbẹ́ sẹ́ẹ̀lì bá ti jẹ́ wèrè rà mí nígbà abẹ́ ìlú náà ọ̀n nígbà abẹ́ ìlú wọn náà lọ́wọ́ so èmi ò wá sọ wípé òkè sórí tábàtẹ̀fẹ́ dì já ló sún àgbẹ̀tọ̀ ọ̀ya fáwọn ti ní pọ̀ ní ìwà ìṣàkíyàwá ni ó já ṣe èyí má jẹ́ kó wẹ́kẹ́ ìbéèrè tí gbogbo wa ń bá já yóò ṣe yóò bẹ́ẹ̀ tẹ́wá ló wà kọ́ńtà tí ó tọ̀ kọ́ńtà tó lè bẹ̀rẹ̀ sí ma ní ìsinmi àìsí ìwọ́n máa sọ òun ní pé ní ìrántí lónìí lóòótọ́ àwọn tó wà níjọba ìwọ́n tó wà lọ àmọ́ kí ètò ìwà láyẹ̀rọ ọ̀nà ìrọ̀lọ́sọ̀rọ̀ ẹ̀ ń dá àwọn ọmọ náà wà tẹ wá ní tàbá wá lu ọwọ́ yìí ọwọ́ tó sì là ní ìlú ọ̀rọ̀ síra là. àbá ló wà lójú àwọn ọmọ òun rẹ̀ níjọ́ tí wọ́n náà láti tó ti gbọ́ àwọn aláṣẹ síra àwọn ọmọ yàrá. ìkọ́ tí jọ́nà padà gbé mi náà kan yóò ju ọrùn ẹ̀sán tó fẹ́ kọ́ ni. Ní ìfáyé o, wọ́n tó ní ìlú kẹta rẹ̀ ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́nájì, ìṣàkóso mọ́nájì kò bẹ̀rẹ̀ ọgbọ́n ẹ́ ẹ̀hẹ́ ìgbésẹ̀ nìkan ni wọn tó fẹ̀kàn ní ìgbà tó ní bọ́ǹbù ẹnu náà lára àbí sọ so èmi ò mọbi tí wàhálà tó wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ tó wọ́n bẹ́ẹ̀ sọ ẹ̀sìn àwọn sọ àmọ́pọ̀ tó wọ́n bá tó ní mọ́ láti gbogbo àwọn olùkọ́ fẹ́ràn àwọn kan olùkọ́ tó ń sàrà bí o bá ti fẹ́ràn àwọn ní sí ìdí wàlá ẹni tí wọ́n náà ń ṣára àná ọ̀rẹ́ òun ti wípé ẹ máa gbọ́ òun lábẹ́ lórí gbogbo wa la mọ̀ kájí wa kọ́dà kò sì wá ẹ̀rọ tí wọ́n lára ṣe lórí ẹ̀ tó bá dé tó nà ẹ̀rọ yé òní wà ká lára ní ìlú ẹ̀rọ tó kú ní àbá yẹn náà ẹ̀ka. Àpílẹ̀ àtàkùn ara ẹ̀ láti ní gbogbo oníjà yìí after fifty days ẹ̀rọ àti ìgbẹ́sọ̀ àwọn kan bẹ sáré ti jẹ́ àfi ìdá bá jẹ́ fifty days àwọn fẹ́ràn àwọn ọ́fíìsì ọ̀gbẹ̀gbẹ̀ èyí tí àyàwó ọ́fíìsì ọ̀gbẹ̀gbẹ̀ tó gbẹ́rú àkídà táwọn ará ìlànà àwọn náà bẹ̀rẹ̀ àtẹ́sílẹ̀ ìgbàlódé àwọn náà wà ní tẹ́lẹ̀ wọn àtúntìkì lè fi ìlànà yìí kọ̀ǹtínà táwọn wá kọ́ lórí gbogbo títí tó lè fi mí èmi náà wọ́n yẹn. onídẹ́sọ̀ bá ti fẹ́ máa bu àwọn bá tó wúlò ìjọba padà gbélé ìfọ̀n ẹ̀ pé máa bẹ̀rù ta ṣé gbogbo èèyàn tó wà ń sàrò nínú òjò rà wọ́n tún ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àtàwọn rọ́bùdọ̀ ni wọ́n náà ní john ọ̀tọ̀ ní lórí àwọn bá ti kápára ìdá ọ̀tọ̀ ní lórí wọ́n tó lọ́dọ̀ mẹ́ta lórí náà lọ́dọ̀ ìwà mẹ́ta lórí tí a bá wá ní ìlú kan fún wa tájẹ́ sí láwọn tó wá ta òun tó kàn fún ọ̀gùn wọn kí ló wù. tó ní wọ́n ń pa àwọn kèdè nílẹ̀ náà bó ní àwọn àtàkì sàrúdí èwo ló gùn èyí. tó mọ̀ pé tó gbà wọ́n àtàkì sàrúdí lóru bọ́ọ̀lù ti bá ẹ̀mẹ́jà tó ti mú ọ lọ́wọ́ ọ̀rọ̀ báláṣẹ ó ti ti ti ó tóbi àti bọ́ọ̀tà látẹ̀kà ó ń lálu olóòtẹ̀ kan mọ́ àtọ́ òwúrọ̀. àmọ́ àti same time kúrò àtàwọn òṣèǹde kátó bọ̀rọ̀ ọ̀nà òsíra ó tún kọ́kọ́ àtúgbọ̀dọ̀ sọ. àná èmi ò mi ní ọlọ́sùn bá kọ̀ kára wọn o. àdébé àbẹ́ni ẹ̀ka ló mẹ́ kò ní láti ọdún ó ní bẹ́ẹ̀ dáàbò sí ọ̀nà ìyá bí ra wa. nígbà tá ìfẹ́ máa tọ̀rọ̀ bá gbà nígbà tá ń jà sí mẹ́rin bá ìlà ìjà náà sọ̀tọ̀ ló bá sọ ìlú. kí àwọn ará ìlà ń jẹ ájíjà ló lè ṣe. kọ́nà ìjà yìí. tẹ bá ń fi jáná ìjà yìí. àtùkùgbà náà kọjá àjà ará ọ̀pọ̀ ní bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn wà ní ájí. tẹ bá ń fi tẹ́ńpẹ́sà tẹ́jì láyé ẹ̀ wà kọ́ńpẹ́sì ẹ̀ dáàbò náà kéèyàn adóbi tó wà kó sàdúrà rẹ̀ jẹ́ kó sì máa lọ ìwọ rò pé bóyá tó bá tọwọ́ bọ̀ fẹ́ mọ kò tèlú tó mọ̀ pé wọ́n náà yìí yóò padà yíwọ́ yóò padà yíwọ́ yóò dàkí wọn. nínú ìdá tí ó ń gbé pé ọlọ́run ọba sọ pé nínú àwọn mùsùlùmí ìlú náà lẹ́jà àwọn olùfẹ́ bọ ẹ̀gbẹ́ ni wọ́n padà yẹ́sọ̀ àbúrò mọ́ sílẹ̀ àwọn ọba náà yà kó gbọ́dọ̀ wá sí káàbà gbọ́dọ̀ mùsùlùmí nù ó bẹ̀rẹ̀ láti ẹ̀rọ mi. Ọgbọ́n òbí ẹsẹ̀ yẹn ní ọmọ ṣẹ́ pé ṣẹ́ ojú náà ló wò. Bíbí ní ìtura àwọn aláìra ọlọ́run ní káàmù ṣe ìlú máa wà sí. Wọ́n wá ní ṣòwò ìgbà fún kí wá sọ pápá àti àtàkùn làdá ṣe àwọn rọ́bùtà kò fárùn mùsùlùmí tí wọ́n ti jọba àwọn ilé ọ̀rọ̀ aláwọ̀ kẹta jẹ́ mọ́tàlá ọ̀rọ̀ mi ìdílé kálù lọ́sọ̀rọ̀ àfọ̀rọ̀ àfẹ́ àbọ̀rọ̀ àtàlà yóò lè kọ́ yá sára nígbà bá lọ sí ìgbà dáadáa kí ló yẹ tẹ́ fẹ́ sàwádà gbọ̀ gbogbo nǹkan lẹ̀ yóò máa ṣe bí pé bọ́yá àwa asápọ̀lọ̀ ti dìdìrín ní kí ló dé wípé nígbà táwọn ṣe hajj ṣebí wọ́n lè lò fún nígbà àwọn àwọn ọ̀gbọ́n ìyá àbí tẹ́tọ́ bá ti bí ọ nínú bàbá yìí bẹ́ẹ̀ mọ́ ní ni pé ah, wọ́n ní bẹ́ẹ̀ àti ìran ń já a lè lè iṣẹ́ ìpèsè ìran ń gbé ìgbà ó jọ ọgbọ́n mọ́tà mara rẹ̀ ọgbọ́n iṣẹ́ ìpèsè ìran ń gbé ìgbà tó bá ní ṣùgbọ́n gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ rẹ̀ fún ọgbẹ́ fọwọ́ ní àbátọ̀ gẹ́gẹ́ ilẹ̀kùn tó ní tó ti sọ gẹ́gẹ́ lẹ́kùn yẹn ni pé tá a bá ti ń ka nọ́mbà àmọ́ ń ka mọ̀ náà fi ó sọ pẹ̀lú pọ́lísì pẹ̀lú tá a bá ti ń ka nọ́mbà àmọ́ ń ka mọ̀ náà fi ìbí dẹ́sì mọ̀ má lọ pé pé nínú ni population gbogbo mùsùlùmí àgbáyé tẹ́lá ló fi kiri kàbílọ̀ ẹ̀ka sí àmọ́ ẹ̀ka màdíyà àmọ́ ẹ̀ka wẹ̀rọ kò sẹ́ni ìlànà tó dùn lórí mùsùlùmí yóò gbọ́ gbé ẹ̀ gbogbo náà bàtà máa fọ̀ o ti gbọ́ láìra o ti gbósí ya o ti bàbá sí ya èso náà bá dùn àìmọye èèyàn tó wà ní mọ́sálá nílẹ̀ tó wà nítorí lọ́dọ̀ ọlọ́run èdè àwọn ní nọ́mbà ìrúbà àbí ta ara nọ́mbà náà ni ṣé bá tó ti sábà tó bá ti wà àkànnáàbì kí náà ń jáde pọ̀tún orí ará àtàwọn onílẹ̀ èdè yìí yóò máa kà á fún náà máa ẹ̀jọ̀ wá pọ̀ bá ìbéèrè bá ti pọ̀ jù àmọ́ tí wọ́n ka nọ́mbà ìkílẹ̀ ní pé nígbà tí káà nídìí nọ́mbà tí wọ́n yẹ̀ dáwọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́ báwo òní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò ṣe pẹ̀lẹ́ rẹ̀ mo mo ṣe mo gbọ́ ní àgbọ̀ mo mọ̀ kó tó ọ̀dẹ̀ àpá àgbà bá a kà fún àtùkàn tẹ̀sí káwọn wọn ẹ̀jẹ̀ wọ́n tó parí nígbà tó tó wọ́n bí àwọn ẹ̀jẹ̀ gbàgbé ìfọ̀kọ̀ kánà ló ní ìgbà tó tó máa parí. wọ́n á bí wọ́n pé muslim world bí ṣe ṣé àwọn ṣíà náà wà lára muslim world lónà ṣé wọ́n tó mọ̀tò níbi ṣé wọ́n tó mọ̀tò náà àwọn ọmọ ní wọ́n ní ẹ̀yìn ìtumọ̀ yìí lẹ́kùn ìkọ́ láti máa sọ gangan tẹwàtí kò fẹ́ ibi táwọn ẹni máa ń sọ tẹ̀lú nù ṣẹ́rí gẹ́gẹ́gẹ́ ìtọ́lẹ̀ máa sọ torí pé ó ti ní pọ́lítì kan ọmọ fẹ́ pé bọ̀ ni ó fi tájẹ́ẹ̀tì gangan níbẹ̀ pọ́lítì ti wí pé Iran pẹ̀lú Hamas pẹ̀lú Iran pẹ̀lú kíníà náà wọ́n jọ ń ṣe tó gbogbo ibi táwọn bá wà wọ́n kó sí ìtẹ̀ sọgbọ́rọ̀ tó tó ní pàmò àlè yìí tó tẹ́lẹ̀ àwọn ọgbà sọ báyìí yọ̀ọ́ gbà bí sọ báyìí pé ẹ lè fẹ́ntẹ́ sọ láì láì lọ́gbà àti lọ́gbọ́dọ̀ sọ èmi ìlú ẹ̀ ló jẹ́ tèbèrè pẹ̀lẹ́. tó mi ò gbọ́dọ̀ tí ó là bá ń sọ kí ẹni tí bàbá fẹ́ sọ ìdí tí bóyá àti ní ìfẹ́ ti ṣíya no àti ìfẹ́ ti ṣíya àlẹ́sẹ̀ tó lámà láàrin àwọn tàbí ẹ̀ báwọn ọmọ náà ti kìí lọ́rọ̀ kan ọ̀gá tèbèrè ni wọn ṣùgbọ́n báwọn dá ẹ̀ ẹ̀ tó bá pa wọn rà wọ́n ní mùsùlùmí lápá báyìí ẹ̀rẹ̀ gbọ́dọ̀ àbí pé sáàjẹ́ kára àtàmà rí bá ń pé ara wa ni àwọn alamọ́ bó ṣe wọn ṣe sọ́nà ìbàdáwọn kàwàrí ìjọkan lọ̀gá àwọn kàwàrí ìwà tó bá ń sọ fọ́lá tó tó tó sọ́pọ̀ tí ó kàtà rí tí é kọ́ lùwà ní ìjọkan àrí ìjẹnjẹ ló fi ń pa ilé ìdára hmm, ọ̀nà àìmọye èèyàn tó ń kírun tó ẹgbẹ́ bò sí ìjọba lọ́pàá yàtọ̀ wọ́n lọ́pàá mọ́ bẹ́ẹ̀ láyàtà àdákùn náà anna muhammadan yakutulu ọ̀hánù. ẹ má jẹ́ káwọn ẹ̀ máa sọ pé muhammadu pa àwọn pàdé sáájì ni wọ́n pa àwọn tí wọ́n lámọ̀. ìṣó sẹ́kọ̀ sí mi lẹ́yìn náà sẹ́yìn pè mí. ẹ àmọ́ wá sọ̀rọ̀ israẹli àdìgbìn lẹ́sẹ̀ pàǹgà lọ́mọ́ wá sọ̀rọ̀ pé gangan áhà mélòó ni èyí mélòó ni mùsùlùmí gangan hmm. Hmm. ẹ lágbàáyé ẹgbọ́ ọ̀yá ẹ̀yẹ̀ ìfá gangan àwọn aláṣẹ ìlú mùsùlùmí gangan kò ní jẹ́ mùsùlùmí ẹ̀ ní sọ̀rọ̀ gangan bẹ̀rù ẹgbọ́ káàkọ̀ gangan bẹ̀rù náà gbára jẹ́ sọ̀rọ̀ gangan ọ̀dá aláṣẹ mùsùlùmí wọ́n di oyo bẹ̀rù láàtọ̀ rẹ̀ Ísírẹ́lì etí ń bá ké fà wàhálà tẹ̀ ń fà ẹ́ ó fẹ́ gba pẹ̀lú nọ́míkà mú lọ́wọ́ ìlú ìdájọ́ lọ́tọ̀ wọ́n dà máa ra yín ẹ́ eh, ìbáṣe mi lọ́wọ́ o lè ní ìmọ̀nà lọ́wọ́ àmọ́ ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n tán ọ̀rọ̀ ìgbẹ́ ìgbọ̀nyí ìgbẹ́ ìgbọ̀nyí bí ẹ̀ bá gbé kó orí ìgbésẹ̀ náà lè tó bá àwọn ọlọ́run ọba sáfún àwọn òbí ńlá màmá pa àwọn èyí lánàá sí èdè nìkan torí pé sẹ́ẹ̀rí ìjọba àtẹ lórí àwọn tí wọ́n ń rú rẹ̀ lọ́rọ̀ ṣe àwọn rẹ̀ ìgbà tí ṣe àtọ́rọ̀ rọ́bìlọ̀ wọ ìran kò lè fi ìṣòro ṣe pẹ̀lú ìlọ. ìran lè lè ṣe àwọn àbábẹ́ àdìsá dápọ̀ ìran lè gbogbo wọn ẹ́ eh? tẹ́lá lọ́dún mọ́ ní àbúrò hákìmì rọ́ọ̀dì àbúrúwátà rọ́jí kí gbogbo àtàkùn rọ́jí rọ́jí rọ́jí rọ́jí ìran ni gbogbo wọn wà ní tàbí ìran ni wọn gbogbo àwọn òkúrọ́pọ̀ wọn náà ní sísẹ́ ìgbẹ̀rẹ̀ ìran ni wọn ọ̀rọ̀ báwọn ọ̀rọ̀ bí lọ débẹ̀ ẹ̀yìn lẹ́yìn ni tó mẹ́ta tí wọ́n débẹ̀ náà wọn kọ́ àtọ̀ kọ́ra wọn lè wọ́n lè jẹ́ pé ní ìdájọ́ ẹ bọ̀tìtì rí àárín àwọn mùsùlùmí ó tọ́jú tọ́jú ní ìdí rí àjọ́nà nínú náà sì kí ló ṣe wà láàrin àwọn mùsùlùmí tó ṣe wípé bó bá kú gan ẹ̀kùn ju àwọn aráàlú lójú rẹ̀ ẹ̀kùn sí òun náà síbi tẹ́ ń sin àwọn mùsùlùmí síbẹ̀ wájú síbẹ̀ lè wájú

لا أمد لك قليل الشلالة يبقى من بارك ìrànlẹ́ ti lẹ́lọ́ fi ṣe. Ẹ wá rán ọ̀gá tó jẹ́ bọ̀dá ọkùn sáàmù. Ilé ìsìn náà tọ̀lọ̀ ọkùn sáàmù. Òun wá ní wá gbówọ́ ní gbogbo èèyàn lórí. Àwọn tó bọ́ nínú kò fẹ́ràn wọn. Ilé yẹ̀ sí fẹ́ràn sàrúbì. Owó rẹ̀ ní ìlú kò fẹ́ràn ìlú èyí náà kò fẹ́ràn kọ́tọ́ ọ̀gbọ̀n tó lọ lè wúlú sí bèèdì kò fẹ́ràn wọn pàtó kí wọ́n ní ìdí ẹ̀ní wọ́n ní ìdí ẹ̀ní tẹwárò òun ẹ̀fẹ́ sálẹ̀ yìí ló wà ń bẹ̀ yìí jẹ́ ohun òṣè trọ́ọ̀tì rárá ẹ̀ lé ní lọ́ọ̀rẹ́ kọ́fà ní balẹ̀ kẹ́ni aláìlélẹ́yìí wèrè rà gbójú pé ẹ̀kọ́kọ́ pàtó bá pàtó ohun mọ́ bá àti bàwọn yìí bàbá ká èèyàn sọ fún ọ pé ẹgbọ́ ojú kan ojú kejì ni pé bí wọ́n bá rí kó lọ́rọ̀ ẹ̀sìn fọ́rọ̀ ọ̀fẹ́ sọ̀pọ̀ tẹ̀lé náà lọ́rọ̀ òfin tó gáìdì ìjagun náà níbi ogun yìí ìṣẹ̀lẹ̀ alábùkù tó ìwé òun mọ́ kí ló dàkún oníyẹn náà sọ tẹ́wọ́ bí yé bá sọ̀rọ̀ bọ́rọ̀ ẹ̀sìn láàbá tẹ̀ ní sọpá ó wà náà ti dé ìlọ́rọ̀ pé déèyàn méjì kan bá ń ṣe negotiation lọ́wọ́ ẹ̀wọ́ sáàdì ọ̀rọ̀ bíbì kan sáàbá ti kọ́ sí negotiation yẹn the last negotiation náà ṣe pẹ̀lú Iran àti Israel kí o máa lò lò lò lò ìtàtọ̀ òní pé àwọn ti tó bẹ́ẹ̀ pé àwọn òní àtà ọ̀rọ̀ ti lọ ẹgbẹ́ ọ̀rọ̀ lọ ìwọ̀n àtà kìlá kódà nínú òfin ẹ̀sìn ẹ ẹtọ́ láti rú kàn ìyàn kódà nínú òfin àkàtúntò ọ̀rọ̀ ká tó wó nú àfihàn yìí kódà tó fún ìgbọ̀dọ̀ tó gbé ẹgbọ́ mi mùsùlùmí pé káfẹ́ israẹli bá jẹ́ ìlú mùsùlùmí kò gbọ́dọ̀ káfẹ́ àwọn káfẹ́ ìránì jẹ́ kékeré káàdọ̀ pé ní ṣẹlẹ̀ yìí ká ní bí owó bí bóyá ká ní bí abẹ́yà tó báyà tó uae pé uae yóò e ṣe ní èyí ti ìrà ìjọ uae yóò já lápòtò ó sọ mi lọ́wọ́ nínú pẹ̀lú òfin ẹ̀sìn pé ẹ gbàgbé pé Israel jẹ́ bèbè pé ká lókè sí Israel káyọ̀tà orí gẹ́gẹ́ ni wọ́n jọ ẹ̀sìn ṣe báyìí kò wá sọ pé kò wọ́n àfẹ́ fún ẹ̀rọ ajá mi tó fi lọ lókè ẹ̀sìn ẹnìbọ̀tí wọn fẹ́sọ̀ fún àdúgbò lọ èyí ń tẹ̀sẹ̀ wòyú bóòlù àti mọ̀ pípẹ́ ló lè rí anẹ́tìsán lára ọ̀sẹ̀ nítorí àwọn bàbá mi wà ní máa ta ọ̀pá nílé omi ìyá nígbà fáwọn ìpínlẹ̀ ìlànà àtàwà tí wà táwọn kan bá lẹ́sẹ̀ jọ ní jíì pé ẹ̀ níjọ ọjà tó wá bá àgbéra àwọn ilé òkè tọ́ ó wà sọ fún ọ pé tọ̀ wá kò sí jíì máa

pé anybody tó wáyé fún òun àtàwọn èèyàn bá fẹ̀ kàn jọ ní negotiation fẹ́ jọ lálàá yára ju òní já tó wà á sọ fún pé ah, a mọ̀ ìjà ọkàn àtàkì kọ́ ìlú lọ́wọ́ wọn pè kódà kẹ́ni ìyẹn jẹ́ mùsùlùmí kìíní yìí wọ́n wá practice ẹ̀ sára àwọn pàdé àmẹ́lí Muawi abúlé àbí Sufyan rọ̀bí ọlọ́wọ́ alùbábí àgbà ọjọ́ lọ́nà Muawi àgbè Khalifa àbúrò Muawiya wá ní bíìsì ní ṣáàmù ní ìlàpà àkọ́kọ́ ìlàpà àmúlọ́ ní ṣáàmù. Tẹ́lá ti dé ṣáàmù báyìí. Which you can actually get better than you can get better than the one. Tẹ́lá ti dé ìlú ẹ̀ka ẹ̀ka ìfà nígbà níjà jọ̀ǹda kẹfẹ́sì wọ́n máa ń sì máa ń táìmù sí pé ẹ má jà á jọ ọjà àbójú oṣù kan àbójú méjì àbójú mẹ́ta tẹ́wọ́n tí máa rẹ̀ wá sí wọ́n jọ ní bíìlì oṣù kan fáwọn oníjà màá rẹ̀ wá sí àwọn ọmọ ogun wípé owó ti ti mú láti ṣáàmù owó ti tẹ̀ tó máa lu wọn tán oṣù kan tó pé sódà táwọn rò pé tó ti kan máa tó pé ní òkú àwọn ẹ̀sìn tẹ́ máa gbéra ni owó ti súnmọ́ wọn tán ó ti pé hmm, òun àtàkùn mọ̀ọ́bí àbẹ̀ ní láti máa ti ké ìgbélé jẹ́ àti àbùkù náà lábẹ́rẹ́ níbi bẹ́ẹ̀. mọ̀ọ́bí àwọn ẹ̀dá yìí ń lọ ka ìgbélé ìgbàlódé láàárín. ẹnì kan wá ń pariwo ní káńpù ẹ̀ ní ti Allahu Akbar ẹni náà pariwo àdìsá àbúdá ọ̀nà àdìsá àdìsá àbùkù náà Akbar àwọn ènìyàn wọlé aláàbàrò Allahu Akbar ọlọ́run wàfáàmùn làgàdùn wàfáàmùn làgàdùn ẹ kí bùdí promise yìí tẹ́ ẹ ti mọ́ra ṣe ẹ má dalẹ̀ káàpù muhawiya káàpù khalifa káàpù àwọn òṣèlú lílọ wà fáwọn làgbàdo mo ti fẹ́ nu tá a bá rí níbi ogun yìí náà pé wà fáwọn làgbàdo àwọn ìkẹta pé ogun tí ń ṣẹlẹ̀ láàrin Israẹli àti kíkan àti Iran wà fáwọn làgbàdo bá ẹ sì kì í sí negotiation time ẹ mọ́ àlẹ́ bàbá mi ìwọ́n ti fúláàpù lásán nígbà tó wá sọ ọ́ tán muhawiya wá wẹ̀yìn ọwọ́ àti tani amúnú Mọ́ríà wà lẹ́gbẹ́ ní ẹ̀rẹ́mpa ni bàbá ní Màgájú Ọwà ní kì ní gọ́mọ̀nà ní ọ̀gbẹ̀ ọmọ ọ̀bọ̀ àrẹ ìdí wọ̀sẹ̀lẹ̀. Ìdàgbà náà ló ń tọrọ bí na ọmọ náà ní. Bí gọ́mọ̀nà ti bá bẹ̀rẹ̀ àti wà láwọn ọjọ́ ọmọ. Kí gọ́mọ̀nà wà láti lọ ẹ gbọ́dọ̀ tú kẹta wá ẹ gbọ́dọ̀ dé títí táàkì lóko. Ẹ make any move tí sáré bá pé sẹ́mi bá tó pé lẹ́ẹ̀dẹ̀sẹ̀ wá sí ẹ̀rọ mo pé àwọn mo fẹ́ máa sá lọ bẹ̀ kalẹ̀ yìí ẹ pé àwọn wàá rò pé wáyà táìmù òsì pé pé àwọn oníṣẹ́ mọ̀ bọ̀rí ó wà àtàkùn ọlọ́run fẹ́ màá ó yẹ wá padà. àlẹ́ àwọn mùsùlùmí náà sáà nìyẹn àbí ebi kébèrè náà làwọn yóò ọlọ́dún ọ̀gá àrújú èyí lo ìdàlẹ̀ ìmọ̀fẹ́ tó jẹ́ kébèrè náà pé káàdùn ká gbà pé àwọn ará ìlú àti kébèrè ni wọn pẹ̀lú ilé ayé sọ negotiation kan ṣe Israel tàn wọn us ìtàkùn ah, tó àtúnyẹ sọ yóò náà tó bá tó sọ yóò náà kọ ẹkùn takùn mọ́nà jù ó takùn mọ́nà jù lè yóò àti ìfowópamọ́ ayàfowópamọ́ ayàfowópamọ́ àti àti náà tó mọ́nà jù yóò àmọ́ àwọn kan bẹ a fọ́ọ̀tẹ̀ nìkan kan nǹkan ti kàwé nǹkan ti yà òjì àlà wà sára aláwò àwọn òṣèlè ọ̀rọ̀ owó epo níkà wọn àti gáàsì ní kàwá náà bọ̀ ṣùgbọ́n ṣe é rí inú àwọn àwọn òbí ìbàdàn àwọn ìbàdàn ọjà sọ ìdílé náà yíṣù tó ní politics nínú ó ní geo politics nínú ó ní international relations nínú ó ní world trade nínú ó lẹ́sìn kí ló dé tó wá sí ń kà àwárí ìjẹ̀ ní pátúwá nìyẹn ètí ní pátúwá ṣe kìíní kan lórí ẹ̀ lẹ́yìnlẹ́yìn ó wà kọ́mpilẹ́sì báyìí lọ wà kọ́mpilẹ́sì báyìí lọ ó ti lè fi nǹkan lọ́wọ́ àmì ojú ẹ̀sìn náà lẹ́sìn wò lábẹ́ ìjọba ẹ̀jẹ̀ ajá fẹ́ẹ́ àmọ́ níbi ilé ìtajà yìí ẹ̀gbọ́n ilé ìtajà yìí Israẹli lálá gbogbo tó bá wọ̀ tó bá lẹ́nu ìbá ní tọ̀yún tàbí ní ó bùrù bá gbogbo lẹ́nu níjọ́ tí ìran náà bá fẹ̀sán náà wá transgressor lómi àtọ̀tọ̀ ìran lè máa sọ láì lẹ́nà láàrùn kọ́lọ̀ sọ wọ́n lọ sí àkọ́kọ́ wá bá wà kí náà bú mi kún òun ló tó jẹ̀bi là ó tún sọ sí ẹ̀ náà àmọ́jọ́ òun lọ́wọ́ káwọn sọ pé kò gbọ́ nǹkan yé kí ni wọ́n ń gbọ́ yé ń bi pọ́ńtìtì àgbáyé tó ti pé lóko wà lójọ́ náà tó ń dààmú ara rẹ̀ ọlọ́run bó bì í wọ́n tó wà bẹ́ẹ̀ gbọ́n mi. àbúrò àwọn àṣẹlá tó alẹ́ àwọn àgbéwẹ́pọ̀ àkọ́kọ́ tó o bá tẹ̀ rí nìkan sọ pé alákòóso ọ̀dà nìyí pẹ̀lú yẹn irrespective from the whole ẹ̀yìn landscape. Alábòsí ni US because US náà ló fẹ̀ kan coordinate the nation. Wọ́n sì máa bá àfẹ́ ṣe sọ èyí ìwà náà ti pàmò bíbí ọ àmọ́ bíbí kan yìí tọ́tọ́ bá sọ ọ̀sán tó ẹnu tó ọ̀nà fi kún yìí olùdókòwòyà yóò fẹ̀ kàn jí lọ́wọ́ ká má fa àwọn èèyàn kan bá mẹ́rin wọ́n kọ́ ọmọ kékeré wọ́n fa àwọn obìnrin náà ẹ̀wọ̀n àdìgbò níjọ́ tí èèyàn bá ti ń jà ẹni tó bá sáàbù sí ẹ̀ àti ìkọ̀kọ̀ rẹ̀. Kàmpẹ́ kàmpẹ́ ni ó ń gbé pàpà ọ̀rọ̀ ìrẹ́sì ọ̀pọ̀ sí. Òwe tó ń kàn pé àtúntò àlọ́ àdúgbò àpẹẹrẹ. Bẹ́ẹ̀ bá gbogbo ilé yẹn lò, ẹ̀kọ́ dára yadda ka su cikin sí àdúrà àdúrà ẹ̀ àmì àgbà àtàkẹ́kẹ́ lẹ́síà àwọn olùdókòwò tẹ̀lé ní gbogbo ẹ̀sọ́ náà sọ̀kọ́ tẹ̀lé sí àbẹ̀tọ́kọ́ òdìgbà tó bá di pa àwa ní tó pọ̀ tó bá di pa àmọ́ tó ti fẹ́ náà gbọ́ ẹgbẹ́ mi àgbọ̀ àgbẹ̀dúgba àwọn òye àwọn kèmí ní ìlú wọn kọjá tẹ̀lé òwe bàbá tó bá àwọn ọmọ bá jẹ́ kẹ̀kẹ́ ẹ̀ tó kí aṣọ ìṣòro èèyàn náà fi dá títí sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ ó fi kàn wá owó ló fi kàn wá ìlú mùsùlùmí tuntun yẹn bẹ́ẹ̀ wọ́n ṣe ń gbé òní lọ pé káwá pẹ̀lú àti mùsùlùmí kọ̀ wá ní pààtì ibi gbàǹbọ̀n gbẹ̀gbẹ̀ tó wà ń tí wọ́n ti wọ́n tẹ́lẹ̀ sí wọn fún ìlú wa kálẹ̀ ṣàdúrà fún ṣàdúrà fún ẹ̀rẹ̀ ṣàdúrà fún. lẹ́nu ọ̀pá òbí náà ṣe nínú ọ̀hún ọlọ́mọdé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìlú bẹ̀rẹ̀ tó là ń bá àmọ́ ìlú náà jẹ̀ tó bẹ̀rẹ̀ lójú ọ̀rọ̀ náà jẹ̀ mẹ́kẹ́ tó sá tó jẹ́ ọ̀rọ̀ tó lóṣù ìlú bẹ̀rẹ̀ tó sá tó jẹ́ ọ̀rọ̀ fẹ́ kò kẹ́kẹ́ máa gbá ọ̀pẹ́ máa gbá àdó apa àtúndà máa tahu ini ìgbà tí yóò fi náà wípé yàtọ̀ sí nǹkan tahu tu kalau tàwọn ìdíje. ẹ̀ àtàwọn náà dùn ọ̀rọ̀ ìgbà tí yóò fi tàwọn àwọn yóò fẹ́ mọ̀ fẹ́ kàn fọ́ fẹ́ mọ̀ fọ́ ìjọ ọ̀rọ̀ ni. àwọn yóò fẹ́ kan gbé lójú kankan jáde tahu lóò mọ́tò kankan bá rẹ̀ kùn. sọ̀tà àtàwọn àdìjọba tàwọn táwọn ìgbàlù láti ṣe ìpínlẹ̀ ìdáwò fún wa ní ìlú ọ̀dọ́ tó bá tó wáyé láti gbàgbé pé ìwà bá ni ìwà tó ń sọ jẹ́ ẹ̀ àwọn kẹ́kẹ́ àtàlá sílẹ̀ àwọn ló bá yẹ wá sọ̀rọ̀ àwọn ìgbàgbọ́ máa hàn. inú tètè méjì ló bá tètè ní wọn máa ń já tètè méjì bá ń já ọ̀pọ̀ ọ̀pọ̀ tó kù méjì ní bẹ́ẹ̀. àwọn alátẹ̀ẹ́sọ̀ òun ń sọ̀kọ́ bẹ́ẹ̀ bá gbẹ́sẹ̀ rẹ̀ ló bá tẹ̀lé ńlá tó sọ̀tọ̀ alábẹ̀rẹ̀ ló ta tó ní. gbogbo àwọn tẹ́ ẹ̀rí jẹ́ ìlú tó bọ́ ni wọ́n ti ẹ̀jẹ̀ kó di ìsẹ̀lẹ̀sẹ̀ mi wọ́n tún máa ti bára rẹ̀ àfáwọ̀ wá dìde rẹ̀ gba bọ́dí ẹ̀tọ́ bá wọ́n tí wọ́n gbẹ́yẹ́ náà síbẹ̀ ẹmọ́tọ̀ dájú aláàrẹ̀ máa ẹmọ́tọ̀ dájú pé òní aláàrẹ̀ ṣe jẹ́ àfáà ṣe jẹ́ àfọ́ọ̀kọ́ tó bọ́yá kan bá láfẹ́ já ẹ́ a mọ́ pé èyí tí aláàrẹ̀ ọ̀tá aláfáàrà bá ìtọ́ wá ní ìfẹ́ tó tó ráyè tó

pé bá ilé asọ̀pọ̀tì àwà pẹ̀lú us ní sáà kan tó tù yìí nǹkan tó ṣe fún ẹ destruction ní islam fún wa bú kí ló dé tẹ́ ẹ̀kọ́ ń gbà ń pé àkíló wa kàn ọdún báńkì ìbéèrè wọn bá lẹ́ wọn ò sọ́gbà o ó ká gbọ́ mọ̀tọ́ sí islam sọ ni o na islam ò fẹ́ kí ẹ̀rọ ẹ́ àlà kìí ṣe tó dáhùn yẹn ti ní ìsinmi lọ́nà máa ṣe ní ìtọ́gbà tó fi ṣe pé kó rí òun wo us òun wà aláìsẹ̀ kókó tó mọ̀ fún nísìnyí àwọn alátẹ̀kùn tèmi aláìsí us wọ́n ti kíákíá wọn náà sáré ìlú treatment ọ̀bẹ ìsọ̀pọ̀ tí wọn. kí ló dé òsò pé tèmi tètè yìí láti sábà ń bẹ́ẹ̀ dáńkò kan mí ní ọdún kan. ọlọ́run ọba àwọn ẹ̀dùn ó sì mọ́ fún àwọn èèyàn nítorí wọn ọ̀rọ̀ ti fi jà mí. Òwúrọ̀ náà máa fi ṣe ti ẹ̀ yóò máa wà àtọ̀rọ̀ alátẹ̀yìn náà ti máa kò yẹ kó yẹ kó bẹ́ẹ̀ àwọn ilé yìí ti rẹ̀ náà lọ àwọn bẹ́ẹ̀ èdè kó wọn náà ti ṣe kí nìyà náà tó léwu ó wà fún bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lọ. Ó wà fún ìlú wa yìí. Ilé ìjẹun sọ̀rọ̀. Ilé ìjẹun sọ̀rọ̀. Ok, kí làwọn ṣe? Báwo sọ̀pọ̀ jọ àjọ? Àwọn tí wọ́n kọ́mẹ́ntì kéèkì dọ́kọ̀ rẹ̀, báwo sọ̀pọ̀? ìtàwọn ṣe lásán òní wípé torí pé wọ́n pé bóyá àwọn táwọn ń fọ̀kọ́ táǹdì wọn lára àwọn náà fún ẹyọ̀kan ní pé àlejẹ́ kí èèyàn kó làwọn èèyàn rí pé rí báyìí